uh, tí a kọ isso é lọ́wọ́ ẹ̀ kí ni ká wá sọ sẹ́ni tí ó sẹ lọ́wọ́ àrẹ tó sọ sẹ ìṣẹ́ ọlọ́ọ̀dẹ̀sẹ̀ tó sọ ọ́ nìṣe tó nú àwọn ẹni tí ó sẹlẹ̀ ní sàárè ni pé ánàbì lọ́wọ́ àwọn ìlú ọ̀bàdá ìfúnpẹpẹ mẹ́nu sàárè tí ó mú ọ̀pọ̀lọpọ̀ tí ó mú wọn má ẹnu sàárè bákan náà nínú àwọn ọ̀pẹ́ tí fìtínà ni ikú ṣe jẹ́ fìtínà ìṣe pé tí fìtínà wá ti wá báyẹ̀ kò ti wá tọ́pọ̀ fìtínà ní ètò bẹ lẹ́yìn fìtínà ó ní tí hàn wáyé jẹ́ nǹkan kan àfi wípé ní wọn máa dẹ́gùn bẹ ẹnikẹ́ni tí bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ wá débẹ̀ àmàlà ẹ̀ka wọ́n rí wípé ní báyìí yóò fìtànú wọn àwọn kéékèèké náà ó jìyà sàárè torí pé ó rinlẹ̀ nínú ìṣesí òjíṣẹ́ ọlọ́run ó ní ọkàn ọmọdé kan nígbà tó ọmọdé ìwà kúta òjíṣẹ́ ọlọ́run ọba àlejò ọlọ́run kí wọ́n ṣe akọ́lẹ̀ lọ́hùnmá pé yí lọ́kọ́bùn wọ́n fìtì lọ́tọ̀lọ́kọ́bùn ẹ̀yìn wọ́n ọba àlejò ọlọ́run dákò bá ń la ọmọ yẹn kó nu ya sàárè bá ń la kó nu fìtínà sàárè bẹ́ẹ̀ kò sí ìyà fún sàárè kò sí ìjìyà fún sàárè kí wá ní ìsàdúrà ẹlẹ́yìn kọ́ àwọn àpá àmì ìṣọ́nà àwọn àpá àmì ìṣúná tọ́lákùnlé ha èyí tí ó súnmọ́ ẹ̀rí jù lọ ni wípé àwọn ọmọ kéékèèké náà fìtínà ń bẹ́nu sàárè fún wa pé kí ẹ máa bẹ nínú sàárì ìgbà kájà ẹ má ti fi àjẹ kí ẹ máa bẹ nínú òun kéde tẹwà yìí fìtínà gan lásán ni kí ẹ máa bẹ nínú yẹn bẹ láì tí ì nà yá fìtínà lásán ni kí ẹ máa bẹ nínú yẹn bẹ láì gbóúnjẹ wá láì tí ì nà yá fìtínà náà ni kí ẹ máa bẹ nínú sàárì láì omi mu láì tí ì nà yá ni kọ́mọdé má dé bàbá yẹn mọ́nu sàárì fìtínà ni kó má rí ya má tí yóò gan lásán gan ó tó ń tà lè fi ilẹ̀ pípé tí náà sàárè ńkọ́ bí ṣe ń bẹ fún ọmọdé náà ní bẹ fún àgbàlagbà tí ń túmọ̀ pé lágbàlagbà ó sì máa ṣàdúrà fọlọ́run sọ kó nu fìtínà sàárè náà lọ́mọdé náà ó máa ṣàdúrà fọlọ́run kó sọ kó nu fìtínà sàárè ẹ̀wà ni bí a máa ń bẹnu sàárè ó náà ní ìgbádùn bẹnu sàárè ìyá ilé ń bẹnu sàárè náà ní ìgbádùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá a ti ń bẹ́lọ́ àbá rẹ̀ kí ọlá ìpè ní kó sọ́wa kó nù ya sàárè bẹ́ẹ̀ náà la tún gbọ́dọ̀ máa bẹ́ẹ̀ kó jẹ́ kó rọrùn fún wa ìgbádùn sàárè àwọn ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ ọlọ́run lẹ́yìn tó fẹsẹ̀ rìn rẹ̀ ló wá lórí pé sàárè níyà bí sàárè ṣe nígbádùn bá a ti máa wá ṣàdúrà kọ́lọ̀ kí ó jẹ́ kí àṣàárè kó jìnnà sí wa náà láàmà ṣàdúrà pé kọ́lọ̀ wọn bá rẹ̀ kí ọlá kó mú ìgbádùn sàárè jẹ́ tiwa bẹ́ẹ̀ àwọn kan sì bẹ́ẹ̀ nínú àwọn tó rí wọn pé dáadáa àwọn alìmọ̀láhídà àwọn artist àwọn tí wọ́n gbà kọ́lọ̀ wọn bá rẹ̀ kí ọlá ń bẹ àtàwọn fàlásíbà àwọn philosophers tí làákàyè nìkan làwọn gbé síwájú wọ́n ní làákàyè àwọn tó dàrí ayé àti díẹ̀ díẹ̀ nínú àwọn tí wọ́n fi ra wọn tù sí Islam náà mà nínú àwọn ọ̀dọ́ sí ayé àwọn kàwáríjò ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ wọn gbà wípé kò sí ìyanu sàárè wọ́n tako ìyanu sàárè kí ló fà á tí wọ́n fi tako nú ìyanu sàárè wọ́n lápapọ̀ ọ̀pọ̀ làwọn máa lọ wò lápapọ̀ túmọ̀ sí i àwọn èèyàn ìṣẹ́ ẹ̀kọ́ ti yàwó ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú àwọn ọmọ sí àárẹ̀ àwọn ìgbọ́ adúgbò ẹkú náà pé àìgbọ́ adúgbò ẹkú àìgbọ́ ìmọ̀ ìṣẹ́ ìpínyà ń jẹ gẹ̀gẹ̀rí wọn láì máyé sàárẹ̀ àwọn akẹ̀kẹ̀rí àwọn ẹlẹ́gbẹ̀rẹ̀ ayé máyé kẹrin sàárẹ̀ àwọn ẹlẹ́sẹ̀ àwọn ẹlẹ́gbẹ̀rẹ̀ àwọn oríṣi sàárẹ̀ yẹ̀ òkú náà kọ́lẹ̀ máa fi àgbẹ̀ ẹlẹ́gbẹ̀rẹ̀ ló ti wọlé nígbà tí kí ní Yorùbá ti wá kí mẹ́ta mọ̀ tó yẹ kọ́ òun

فسنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم ọlọ́run sọ pé nípa àwọn kèfèrí pé ìsànú àzíbòhùn mọ̀rọ̀ tẹ́yìnì pé a fi àjẹ wọn lẹ́ẹ̀mejì lẹ́yìn ìgbà náà ẹwọ́n tí wọ́n fi àjẹ wọn lẹ́ẹ̀mejì náà súnmọ́ ayọ́rọ̀ ìgbìmọ̀ ìyàrá lábìnrin àzíìm a padà wá dá wọn padà sínú ìyà àwọn bá nítumọ̀ ìyà ẹ̀mẹ́jì ní mọ́rọ̀dá ìyà ní mọ́rọ̀dá ìdùnnìyà àkọ́kọ́ fi ẹ̀jẹ̀ wọn láyé ẹ̀sẹ̀ wọn kọ́kọ́ mọ̀ láyé kájọ́ kú wọ́n mọ́rọ̀dá ní ó fọwọ́ bẹ̀rẹ̀ lọ́pẹ́ àkọ́kọ́ fi wọn jẹ wọn lẹ́ẹ̀kejì يدل على أن في القبر عذاب لكن بين آية بين بين إسرائيل èyí ní ìjókòó jẹ́ ẹ̀rí fún wa inú ọlọ́wà náà pé à ń bẹnu sàárè òun ní bẹnu sọ́lọ́tù ọ̀gbẹ́ ọlọ́ni ọ̀há ọbẹ̀ àárín ìjọba àwọn ẹ̀sùn àlàáfẹ́ àánú náà cheo sechako bi anna fil qabri azaban wa fitna pem benu sare kuya pem benu sare fitna asa mala de pe ya won kan obìnrin ni baba ya Aisha bi dala ó wá sọ fún Aisha bi pé a'adaki Allah min azab al-qabr kala mami la ko ni ya sare fasalata Aisha bi rasulullah sallallahu alaihi wasallam àìnà àzáàrù ẹ̀kà wọ̀ nígbà tí a níbi wá dé yàrá ẹ̀ṣẹ̀ wá pé ìtòdíṣẹ́ ọlọ́run sí yà ń bẹ́ nù sàárè bàbá rẹ̀ rárá anábì wá dára ẹgbẹ́ bẹ́ẹ̀ kọ́lá ti àìṣẹ́ tó lọ àná yàrá ẹ̀ṣẹ̀ ní olùwàbà rẹ̀ sí wọn wọn lẹ́yìn nígbà wọn béèrè ìbéèrè ìlọ́wọ́ òṣìṣẹ́ ọlọ́run فما رأيت رسول الله صلى الله lẹ́yìn ìgbà náà lọ́wọ́ anábì ò ní kírun àfi kó ṣàdúrà kọ́nà yíyọ̀ kó nù sàárè nínú wọn bákan náà ó mẹ́nu sọ̀ríwò alìmọ́mù Bukhari tí yàwó Asma bint Abi Bakr Siddiq tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n fún yàwó Aisha radiyallahu ta'ala anha tí wọ́n bẹ̀rẹ̀ qalat Asma sọ wípé qama Rasulullah sallallahu alaihi wa sallam khatiba ní ọjọ́ kan oníṣọ́lọ́wọ́n bá àríkẹ́ ọlá ń bá wọn sọ̀rọ̀ fàgbákà rọ̀bìtì látàlọ́kàbórì náàbí wá sọ̀rọ̀ débi pé pìtínà ń bẹnu sàárè anábí sàlàyé ẹ̀ débi pé ó sọ ọ́ débi pé sàárè ó fún pínpín má ẹni bá wọ̀ bẹ́ẹ̀ bákan náà oníṣọ́lọ́wọ́n bá àríkẹ́ ọlá lọ ìwáyà mẹ́rin

nígbà tá a rí wa àwọn ẹ̀rọ tí wọ́n sílẹ̀ díẹ̀ kúlù tù lè rọ́bìnrin lọ́rí ìmìnìmì àwọn béèrè béèrè lọ́wọ́ ẹ̀ka tó náà wà níjòkó tó súnmọ́ àwọn ẹgbẹ́ àyíká àkọlù àwòrán kọ́lá ń bá ń náà fèsì wípé anábì sọ wípé wọ́n ti kú òhìyà ìrẹ̀yà wọ́n ti fi ránṣẹ́ sí mi o ẹnàkún tó ń dánú ọ̀nà fi lókù bóòrì kọ̀rí bá ní fèsì ìdájà tí wọ́n dá ìwò nù sàárè ládàáwò tó súnmọ́ àdáwò lẹ́jà títí kanú àti ti wípé anábì láti ìgbà ti dáyé nígbà tálẹ́kìyà mọ́ tí ó parí kò sádàáwò kan tí ó bá wọn ara rẹ̀ tó dàjà fa alimaru ilkabo yóò dáná fitinata kọrí ìbẹ̀já min fitinata dàjà lọ́wọ́ bá àdékẹ́ ọlọ́wà ní ká dáwò ládàáwò tí yóò sùn wọ́n ti dàjà rẹ̀ ilẹ̀ ìbàgbọ́ ìbàgbọ́ àfẹ́lẹ́ lọ́wọ́ bá àdékẹ́ ọlábáfẹ́ ilẹ̀ ìbàgbọ́ àfẹ́lẹ́ lọ́wọ́ bá àdékẹ́ ọlábáyọ́ اللهم اجعلنا من المرحومين المعصومين ẹwọ́ sí ọlọ́run àrẹ ìgbọ́lá tí yẹn ti rí ìgbọ́ àbíyàn ti rí ìtẹ́tígbọ́ bí i àti ń jẹ àwọn mùsùlùmí sẹ́dà kan ti ẹ̀gbọ́ rí tí ó wà dé wá wó lè fún ọgá àmú gbọ́yà ti jẹ wọn sàárì ọgá ìdá tí a bẹ̀rẹ̀ pé kí ló kó dàdà sáà nàbì ká gbọ́ àwọn tí ń bẹnu sàárì yìí yàrá àti sẹ́mi ànàbí yìí aswata al-mu'azzabina fi al-qubur so di solo wa ba le ki ola ti e gori ìyà ta wọn tin jìyà denu sari àbí ogori ise in to ro wa ti gbọ́ bá wọn ẹni tin benu sari tin jìyà ma ko ó lè ko ba wala ko ma ó lè ka e ma yen to ku sari la látara àwọn agbódágbọ́ láàbùmọ̀ká ní ọ̀pọ̀lọpọ̀ tàwọn ẹni àdínà àwọn ìsáájú فسكت مغشيا عليه سقط مغشيا عليه nígbà tí mẹ́ ń sáré fún ó kà sí ṣubú báyìí tó bá dákú lèmi ó sì ta tara àdákù nìyàn ọlọ́ọ̀bá ìkẹ́lá fún ìjọba ọ̀sọ̀sọ́lá fún wọn ní agbára àti gbọ́ bá wọn èèyàn sí ìjà sáré àyèmáyé àwọn èèyàn tí a ń jẹ́ ní sáré anáde àmà gbọ́yà mùsùlùmí ní wà ní sọ máa fẹ́ràn wọn fáàmì ìrìnlọ tọ́lá ánú fún wọn sí sọ pé pé báyìí nàmà nàbí yìí sọ lọ́wọ́ àárín ìwọ̀sànlọ́wà fi hà ìpín ní bani nàjà ní ọjọ́ kan oníṣọ́lọ́wọ́ bá àlejò alábẹ́ lóko kan àwọn tí wọ́n lóko yìí ní àwọn ìdílé bani nàjà alábàbò lẹ́tì lọ́wọ́ ẹlẹ́bí táwọn ìwé ajáwà ń bí lọ́lọ́ ìwé ẹ̀dẹ̀ bí ẹsẹ̀ ìbáka yìí báyìí ló ṣe yẹ ní kí nǹkan jú ẹ̀rẹ́sẹ̀ wọ́n sáyé gbé ẹsẹ̀ kọ́mi tí olùjọ́ fàkọ́rẹ́ tùlùkìní díẹ̀ ló kó fẹ́ gbà lẹ́nu sùn níbi tí ẹsẹ̀ tó da ìbáka yìí وإذا أكبر ستة أو خمسة أو أربعة wọ́n wọ́n kún mẹ́ta tí àtàkì sọ kalẹ̀ àwọn ìpín níbi tí bá kan ti gbẹ́sẹ̀ tó kìí gẹ́gẹ́rẹ́ kátà wọn sàárè mẹ́fà bẹ́ẹ̀lẹ̀ àbí sàárè mẹ́rin àbí sàárè márùn ọ̀ṣọ́ ìpínlẹ̀ rọrùn ẹni tí ó ṣe ìwé-gẹ̀rẹ́ pẹ̀lú ọkọ̀ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ أصحاب هذه الأقبور طالما هو كان صحيح فقال رجل أنا ẹnìkan wá dá àdínábì lóga mímọ̀ àwọn ohun ọjọ́ síbẹ̀ kọlù nígbà bẹ́ẹ̀ ìgbìmọ̀ mẹ́ta àhùlá àti gba owó làwọn èjì kọlù máa tí ó fi lè ṣìrà olùdáhùn dáhùn pé wọ́n ti الوصفين إن هذه أمة تبتلى في قبورها والأمة إنه الوضوء عده ساغر الأمة وإنه عده ساغر فلولا ألا تدافنوا tí ìbá sọ́lá ìrúndẹ́rù kẹ ma wá gbé ayé sí tó kú wá pọ̀ lónìí báyìí lọ́dà àwọn tó gbọ́n ayé sí ní àkú mí nà àdábìlì kọ́bùrì lẹ́rìí yásùmá òmìnira ìbá bẹ́lá ọlọ́run ọla irú àti ìyá ọtí gbọ́ báyìí ìbá ní ọlọ́run jẹ́kẹ́ yìí náà bá gbọ́ ṣùgbọ́n ìbá gbọ́ ẹ̀dà kù ẹ̀kù ẹ̀ mà sí ayẹni òkú pọ̀ lẹ́wọ́lẹ́ ẹ̀yà ìgbàjà lọ́rùn tí ìbá sọ́lá pé ń bẹ́ má yín sí ọ̀dà ọ̀há ẹ̀yìn sì ní mínà àgbẹ̀lú alẹ́bí asùnmọ́ irú àwọn tí ń bẹ́ẹ̀ ń sọ الجبال بين الغرام في حديث آخر من حديث ولدي أبو أيوب الأنصاري تمام دعوة مفرد مسلم وأنا خرج رسول الله صلى الله عليه وسلم بعد ما غربت الشمس وأنا لأجبك النبي يقول لن تيوم تيوم فسمع صوتا lẹ́yìn wọ́n ń gbọ́ ariwo kan ariwo yàká táíwò alábìnrin kan ló gbọ́ ọ̀sán á lè gbọ́ فقال لم يوم ما يهود تعذب في قبورهم يهود ويمتي لهم bákanáà ló tí a mọ̀ pé yẹn lè mọ̀ gbọ́ yẹn sì lè mọ̀ pé àwọn tí ń bẹnu sàárè ń jíyà lọ́wọ́lọ́wọ́ nàbí wọ́n ń gbádùn lọ́wọ́lọ́wọ́ hadithu ibn abbas mashhur hadithu ọ̀fẹ́ wọn ọmọ abbas ẹni mọ̀ tó sọ tí ń bẹ nínú fáàkì muslim kódìjọ náà bá ìfẹ́lá sallallahu alaihi wasallam má dùn àti kàbùrẹ̀ anábì yẹn ni david sáré méjì náwà níbi wá dúró ìwọ́n sọ fún ọ̀sán wípé innahuma la yu'adhaban táwọn tí ń bẹ nínú sáré yìí jìyà lọ́wọ́lọ́wọ́ a padà sọ̀rọ̀ yẹn sí fún ìṣàlọ́ wọn. ń tà sí pé kọ́dì يسمع أصوات وعذاب المقبولين تيالي الله ìyà wa tí ń bẹnu sàárè ìbá nàbì ní ọlọ́wọ́ wa ìjọ aláwọ̀ ní ọ̀dá ìlúwọ̀ sẹ́lẹ̀ tó wà lè gbọ́ wọ́yẹ̀wò nàbí yìí sallallahu alaihi wasallam pèsè ẹlòmíì lè rí àti ń jẹ àwọn ará sàárè tí wọ́n náà lè lọ́pọ̀ túnítì àwọn náà lè fi tọ́fẹ̀ wá ní ọ̀sán ayẹ́kọ́ wá gbọ́ nínú ìyà tí ń jà wọ́n ti ń bẹ́ẹ̀bẹ́ àwọn àfáà ní sábàkàdà ayẹ́kà في الأخبار الصحيحة الثابتة عن العلماء الأقلات الثقات أمنا وفاتا لقني ونعمل ما بقلنا ولقوا صلى ينتا ونعمدوري أبنتا وتا ونعمة توا فدوري nínú ìgbọ́ ìròrí díẹ̀ mọ́rìyà tí ń jẹ àwọn tí ń bẹnu sàáyé ní lọ́fà ṣekùn islam rahmatullahi rahmatullahi ni wọ́n fi wípé ní kọ́dí yóò ṣàkó ní kẹfìírín min abiná ìsáàrù zaman yaqudatan wa manama wa ya'lamuna dhalika wa yatahaqqaqunahu wa 'indana min dhalika umurun kathira kullu sana káwọn tí ń bẹ lásìkò wà yìí náà kápẹ́tì gbọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìyàtọ̀ àwọn ọ̀rẹ́ àyẹ̀kẹ́ ọlọ́pìn jẹ àwọn sàárè eléyìí ṣẹlẹ̀ ó sì lè ṣẹlẹ̀ kí ló fà torí pé tí ìṣẹ̀lẹ̀ pé nǹkan ṣẹlẹ̀ ń bẹ́nu tí ń jẹ́ ìpín nǹkan bẹ̀. ní mẹ́lá yẹmí ṣíkì sáàmù wáyé pé wàkọ̀dẹ̀ sẹ́mi àbáyéwà èdè asùwátàlùmọ́ àgbàbìnà fi kò mórìhìm kọ́dà wàkọ̀dẹ̀ ṣúrídà mẹ́líyà kúrúdù mi kábòrì yìí wọ́n kọ́dà wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ wọ́n gbọ́ ohun àwọn tí ń jìyà ní ọ̀sàrẹ́ wọ́n wọ́n láwọn ẹlòmíì ṣe orí lórí táwọn òkú tí ń bẹ ń sàárẹ̀ sí jáde látara àti ilẹ̀ wọn wọ́n ní kúrò àdá ṣó òyìnbá ní ìrìnkà tí ò ṣe kàpò máa máa ánà làásùlá ánà dáníkà láyé dé kòrò kàbírò náà kì í ṣe gbogbo èèyàn lórí ṣẹlẹ̀ sí o wọn lẹ́ẹ̀kọ̀ kan rẹ̀ bí ẹsẹ̀ ń bẹ̀rẹ̀ sàlàyé bóò ní ya sàlàyé sí ẹ̀sẹ̀ láyé ká sàlàyé fún wájú níbàmú sí àlàyé olùṣẹ́ ọlọ́pàá ìyàwó ní ń bẹnu sàlàyé àti pé kí ní ń bẹnu sàlàyé nínú gbàgbọ́ ṣùgbọ́n àárín kọ́kọ́ sàlàyé ìgbà àárín kọ́kọ́ sàlàyé ìyà àákọ́kọ́ sàlàyé ìgbádùn sàlàyé ó máa dàbí pé ìyà nìkan ní ń bẹ́ẹ̀

fẹ́ni bá kéwú dáadáa àáfà ìsẹ̀ orúkọ rẹ̀ àdísì gbájúmọ́ sí àdísì àlìbàbá ibn áàbìrì rọ́dì ọ̀wọ̀ àdìbò gbogbo àdísì wá gbogbo lọ́pọ̀lọpọ̀ nípa ìgbésí ayé lọ́sàárì àwọn àdísì kọmọjọ ni mọ́mọ́ àgbà yìí fi àdámì ìdẹ̀lẹ̀ wọ́n fi ọ̀pọ̀ wọ́n gbé àdísì jáde inú tí àwọn àdámì ìdẹ̀lẹ̀ wà rídà wà wọ́n wá gbé jáde ní ọ̀nà àrà pé gbogbo ọ̀nà dájísì ti gbà wá káàkiri àwọn tíra súnà bá fi kábòrì yìí wọ́n ṣe ìdáwò fún mú nínú sàárè ọ̀yá mùsùlùmí jáàbá yóò sì ní dáhùn dáhùn wà ní dàdà àti mùsùlùmí bá ti wá pàṣẹ àtàmù sàárè náà yùnáàdá àwọn yùnáàdì fàákùnrin iṣẹ́ ogun fi jà láti ilé àti ilẹ̀ láwọn pípọ̀ sọ̀rọ̀lúsù láàpùmá ń sọ asọ́ndò ní pé ìdí mú wà bẹ̀rù kú sí pé àbàbíta rẹ̀ ẹni bá jẹ́ kó rọrùn káàmà parí gínà làwọn sí àmà tọrọ kú ni lẹ́yìn tẹ́lu ọlọ́run ibá ti wá fún àṣì tán ọlọ́wọ́ wá pàṣẹ látọ̀kẹ̀ ìsọ́nà wípé ah, ilẹ̀ ẹlẹ́rìí tẹ́sí ni àkóṣe fàákùnrin iṣẹ́ ẹ̀sọ̀ táìsì tí ó máa bẹ bí òkú yìí tẹ́yìn pẹ̀lókún tí ó máa sùn sí ẹ̀sọ̀ táìsì àjẹ́nà táìsì wọn wọ́n bláyé tó sí púpà ìjẹ́nà kò tí ìwá tán aṣọ tẹ́yẹ wọ fún ẹ̀bá àmàmà kẹlọ wọn tó dọ̀tọ̀ láṣọ tí sí ẹ̀yẹ̀ láti wádàtì ní ó tún aṣọ pamọ́ wọ́n fi pàṣẹ pé wàá níbi sún omi lẹ́nu jàmínátì ẹ̀bùn lásọ̀rọ̀ láti náà lè jẹ́ nẹ́bọ̀ tí ń bẹ lára rẹ̀ nẹ́bọ̀ kó mẹ́ ó tún wá pàdé tó wá fún àwọn olùdàmú bá a bá ilẹ̀ lè jẹ́ ńlá sàárì àmà nílẹ̀kùn lẹ̀kùn tí ó lé ìdàlẹ̀jẹ́ ńlá ní àti ẹ́ lè gbéyàn sí sàárì lóòótọ́ kábẹ́ ẹ̀fẹ́ tó bẹ́ẹ̀ ni pé sàárì tọ́lá ń bá padà ní kásìtẹ́ pẹ̀lú ń wọ́n sí láti mọ sàárì wọn tí ó wà ní jẹ́nà ẹni tí ń bẹ̀ẹ̀bẹ̀ lẹ́yìn ìgbà náà fàyà tí ìnírọ̀wò ìhá ẹni tí ń bẹ̀ẹ̀nù sàárì ó máa wá gbó oorun atẹ́gùn dáadáa náà pè ní rọ́wò في قبره مد بصره lórí èmi àti ẹni sàárè ìdí fún tí bá ń jẹ́ mùsùlùmí tó bá wọ́n kè báyìí

hasanul wajhi yóò dùn wò hasanul siyabi yóò wọ́sọ dáadáa fáyé ní rírí atẹ́gùn tí ó máa fẹ́ jáde látara àyàtẹ́gùn gidi ni fàyàkúrù ápùtí ń bẹ́nu sàárè ẹni tí ń bọ̀ wá bá òun ló máa wá ń fún wípé àbùṣe máa dùnú ilẹ̀ ní ẹ̀sọ́dúnkà ó tí ó dùn ọ́ nínú máa dùnú fàyàkúrù làwọn ẹni àṣínú sàárẹ́ ọmọ wá bèèrè lọ́wọ́ ń tà ọ̀hún wípé wẹ́ ń tà wọ́n náà mọ̀ dúnú bá ṣẹ́yọ́kà lọ́wọ́ bí mẹ́rin ọlọ́wọ́ tó wọ́n náà lọ́mọdé tí wọ́n mi mọ̀ yẹ́rí mọ̀ náà ń tàkà ní ọ́ tọwájú fúnra lè wájú wọn lẹ́rí ẹ̀jì òwe lẹ́rẹ́ ojú tí ń rí ìyọjú yìí mú ó wà pa sí pẹ̀yàkúlù ákùnrin ó máa dáhùn wípé àná àmà ló kà sọ̀rọ̀ ní ọ̀rọ̀ nígbàgbọ́ láyé àlàámẹ́lúkà sọ̀rí èmi làbẹ̀tọ́ dàgbà tó ń bẹ láyé àlàámẹ́lúkà sọ̀rí èmi ní dáadáa tó ọ̀sẹ̀ sóbì rẹ̀ pàtàkì nìkan òun náà láti sámà áńkà lábà pé ìsọkúsọ ló sọkù gbà á ọ̀pọ̀lẹ́ṣù làwọn òrìnà náà ni ẹ bá wá tẹ̀ ẹ wá tí ó jẹ́ tẹ̀ ẹ náà ọ̀pọ̀lẹ́ṣù làwọn bá bá ní ìlànà náà ni ẹ bá sílẹ̀kùn kan tí ó jẹ́ lẹ́kùn náà tí ó máa tí ó pé ògùn tí mú kùgbémi àti lo ọ̀pọ̀ ẹ̀lẹ̀wà náàbì ní ìmí iná lásán ni ìgbóná náà rí ó máa wá pẹ̀ ẹwọ̀nù sàárẹ̀ wọ̀sánmù mìíràn àtàwọn títàní títàní náà wọ́yá bí ìkù ààrẹ yìí bí kọ̀bù nìyí bí ṣe fún àti ó jù bẹ́ẹ̀ lọ ní àwọn yóò sì máa dàrú mára wọn níbi tí ó wọ́n yá ti yìnbọn nínú lásìkò yìí láàpẹ̀ẹ́ kó wà bẹ̀ẹ́wò arákùnrin yìí alábìnrin kọ̀bí ìrọ̀lẹ́wájú òjò ìrọ̀lẹ́ dá kọ̀bí ìrọ̀lẹ́ aṣọ dá náà ilé òun ara rẹ̀ dá kébèrè yìí máa bànújẹ́ bí lẹ́bí tí ń fún ọ ana yàwọn múkà lẹ́yìn kò ń dàgbò àánú à ń sọ gbogbo ọlọ́run àbò ní pẹ́rí kò ní pẹ́rí ó ti wá dé báyìí ìjọba nígbà wo ni yóò dùn ẹ̀kọ́ olúnà mẹ́ta àárẹ̀ ìwà àjò ẹ̀yìn wọ́dí ìlẹ̀lẹ̀ ẹjí ń fi ṣáàrí ó ní yíò dúnwò rárá pẹ̀lú ìwà tó àwọn ìwé àgbà ara ìwúkà ìrọ̀rọ̀ èmi ni sẹ́ẹ̀kú mi láyé èmi ni jìnnà rẹ̀ láyé lè lọ àdéhùn yìí báyìí lábẹ́ sí ìròyìn ẹ̀rọ wáyé ó sì fẹsẹ̀ rẹ̀ ní tààrí ìhàdíìsì ìbàrá ọmọ ààrẹ nígbà fẹ́ ma àwọn nǹkan náà ti ń bẹ́ẹ̀ nínú àwọn ìdẹ́rùbà táwọn ìfúnni ní ìbúta nígbàgbé fún wa olùkàkẹ́ ọ̀tá ìrìnà ìrìn wà bí náà wà jàmáwá àlàgbáni ìyàtí pẹ̀lú sàárè kìí sí ìyá kẹfìrí nìkan saboda haka wani rage kisa ya kokin ya ga tana mashallah ya yi kokin kokin da biyu ọ̀nà mùsùlùmí ó di àzàrẹ́ alùpùpù wọ́n ní abúlhaki lè ṣe rí nínú àwọn àpá àgbà ẹ̀sìn tó ti kọjá ní wọ́n sọ fún wa wípé àgbà àbúrò lọ́wọ́ lè sọ̀rọ̀ كيسي تي أواكد مرينك ولا موقوفان على المنافقين كيسي دعوة منافقين بل يشاركهم فيه طائفة من المؤمنين أتقى من الله وجه يسقين وكل على حاله من عمل بسبب وسط هنا يسقي ما يسقين والأدلة على ذلك كثيرة متوفرة ọlọ́run ẹ̀rí pépéré ìwá ó pọ̀ kọjá kásọ̀lọ́ ó pọ̀ kọjá kásọ̀lọ́ tó bá bí àlẹ́sẹ̀ ni pé ká lè bá àṣá ọlọ́run lè bá àlàwà لماذا عذاب القبر ما الأسباب الموجبة لعذاب القبر kí ni àwọn sábàbí tí ń sọ́yìn àtẹni tí ó dìyà sàrí kí àwọn asẹ́tẹ̀yẹ lè ṣe tó lè mú yàn lẹ́tọ̀ọ́ sẹ́yọ sọ́sí àsàárè ó má pọ̀ tí àná nígbà má kájẹ́ ìfún ọlọ́ wọn mọ́ ẹ̀kọ́ lọ́pọ̀ ìrọ̀lá bí ìṣẹ́ lọ́wọ́ bí ẹni bí àmì ẹni rí ìdí sí láwọn ìgbà yìí nínú àwọn iṣẹ́ tí lè ah, wọ lè ní sí ìdárí mìnálíbáwọlì ẹni bá ń tọ̀ tí ò fara mọ́ orí àtàwé ẹni tí bá ń tọ̀ tí ò múra sí má máa níbi tí gbogbo yóò ti máa rí abẹ́ rẹ láì pẹ́yìn ìjọmọlúwàbí rẹ lé nínú àwọn ìwà tí máa ń mú yẹn àjí bẹ́ẹ̀ ni tí bá ń tọ̀ tí èé mára ó ń tọ̀ ń bẹ́nu àwọn tí máa Bakana náà àwọn ma ń fa ìtẹ́yìn ó fi ìjìyà sàárè ní àìmáṣí ìwé nàìjírímátì kéèyàn máa gbẹ́jú ẹ̀rẹ́jọ́ káàkiri nǹkan mìíràn kásọ̀ ìtí wọn mìíràn wa kásọ̀ ọ́ àdéhùn dábẹ́rẹ̀ a kó lọ àwọn sí wọ́n sọ wípé oníṣẹ́ ọlọ́run ọba àdéjọ ọlá sọ́lọ́ ọlọ́run aláìní ọ̀sánlá wọ́n ń débi sàárè òkèjì ìgbàjọ́kọ̀ lẹ́nu wá ní àmà fàyínà kọ́má láyọ̀ àdìdàdà àwọn tí ń bẹ nínú sàárè ìlú ń jìyà lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n máa yọ àgbàbá nìkí kábíyé fàlà wọ́n wà kábíyé ètí wọ́n sì ń gbìyànjú lójú èmi àti yín àrì má ka kẹsẹ̀ ńláńlá ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba àríkè ọlá ẹ̀sẹ̀ ńláńlá yẹn àmọ́ áhàdùrù máa lábìnrin ẹ̀rẹ́ nìkan nú àwọn ẹni tí ń bẹnu ẹni bá sùn ó dìbò bá sùn àwọn tí ń bẹnu ń jẹ wọn. àkọ́kọ́ nínú wọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ní wípé káàkiri ṣí ìrìnà ìrìnà

agbákan ọdún jẹ wọn jáde òṣèlú ẹgbẹ́ ohun tí ó mú yà ìyá sàárè abẹ́kẹ́ ẹ̀rọ mú ẹ̀rọ ẹ̀sùn tó mú ẹ̀sìn ẹ̀rọ ń pọ̀ náà nínú ogun ẹ̀sìn ẹ̀rọ ń pọ̀ àwọn ẹ̀kẹ́ jẹjà àwọn èèyàn kẹ́ kú ogun wálé ẹ̀kọ́ ọ̀rọ̀ ogun wálé ẹnìkan wá sáré lọ jí nǹkan mọ́ kọ́lá ọmọ láìka